اتقوا الله في سركم وعلانيتكم فاتقوا الله في أعمالكم وفي أقوالكم فإن تقوى الله نساء كل خير أيها المسلمون إن مما شاع وانتشر في هذه الآونة الأخيرة أننا أن أن الله سبحانه وتعالى أنعم علينا بنعم متعددة وكثرت طرق الخير وسبيل النجاة إلا أن هناك عوائق وموانع تمنع هذه الأعمال من القبول ومن الصعود إلى رب العالمين ففي خطبتنا اليوم نذكر لنا بعض هذه العوائق التي قد تمنع أعمالنا حتى نتجنبها ونحذر منها نسأل الله سبحانه وتعالى أن يوفقنا إلى ما فيه خير العاجلة والآجلة اللهم آمين أدعو أدعوكم السيد الله إكاتي جلو أتيوري أجيجي olùgbà àtàjẹ́ ìdá ìjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọpẹ́ tá a dá òun náà ni ìtúsìn ga jù nínú àwọn ọpẹ́ náà òun ni ọpẹ́ orí tó ga jù lọ tọ́lá ọba ṣe fún wa tí ń ṣe orí Islam èèyàn lè má máa rírí ẹ̀ látàrí pé bóyá ibi téèyàn ti ṣẹ̀mú orí ńlá lélẹ́yìí tó yẹ kí mùsùlùmí kàmọ̀ dúpẹ́ fún ìpínlẹ̀ ń dúró fún àǹjà alána mọ́hù mùsùlùmí tọ́nà ọba ṣe wá ní mùsùlùmí nínú hadith èyí tí alimá mùsùlùmí gbé jáde alayhi rahmatullah wọ́n ní wọ́n pe arákùnrin kan ní ibùn jìdá fi jahiliya ní àwọn ìgbà ìmọ̀ kan kó tó di pé wọ́n gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ti wọ́n ní arákùnrin ibn jùdáàmì ó jẹ́ nìkan tó ṣe pé yóò fún ìmú ìmọ̀sàkì wọ́n yóò sì lọ rọ́ọ̀hì ó máa ń dẹbí pọ̀ ó máa ń sànà ọmọ òrukàn àwọn òkú àwọn aláìní so ó máa ṣe dáadáa fáwọn èèyàn gan yálà wa Aisha radiyallahu anha ìyàwó وصحابيات رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ìyọnu fún wa so dáadáa inú jìdáàn ó gbalẹ̀ ó tóbi lẹ́nu bíbi tí yàrá wa ń ṣàfihàn bí anábì Muhammad sallallahu alaihi wasallam pé wàhálì dàrí kànáà fi rúrú gbogbo dáadáa tá a mọ̀mọ́ inú jìdáàn yìí ìjẹ́ yóò bẹ̀rẹ̀ títẹ̀ lálùkìyàmà arákùnrin agbọ́n tí máa ń ṣe báyìí náà ló tún ṣe báyìí náà ló tún ṣe báyìí anábì ní ara ò kò ní ṣe láǹfààní ò bí annahu ma qala yawman rabbi ighfir li khati'ati yawma ti torí pé ẹni yìí kò sí náà kò mọ́ náà tòun ní gbogbo dáadáa tó ṣe ní èsì ní bẹ̀rẹ̀ bìtẹ̀ so orí islam orí ńlá ni pé ó jẹ́ tí ọlọ́run yóò jẹ́ ṣáàtù condition tọ́lọ́run fi máa gbà wọn ṣẹ́ wa àótó olúwa ni wà mẹ́mẹ́ náà an tuqbala nafaqatuhum illa annahum kafaru billah olúwa ní àwọn táwọn náà ò gbàṣẹ wọn tòun ti lẹ́bi na àwọn èèyàn tó tí wọ́n gbé bọ́ọ̀lù sádùúgbò tí wọ́n àtìsí àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olúwa ní kò sí nǹkan àfi gbà illa annahum kafaru billah so iman yẹn lọ́lọ́wọ́ fi nkiri kan orí sábáwáwù ẹlòmíì oríire náà sọ àwọn òbí ẹ̀ sábà bí ẹ̀ oríire Islam náà sọ ṣe kò tẹ́yìn wù lọ pé ah, àwọn òbí mi tí wọ́n jẹ́ mùsùlùmí náà tó ń jẹ́lẹ̀ ọkọ ẹ̀ sábà bí Islam ìyàwó ọ̀rẹ́ gbogbo ọ̀nà tó rí yóò bá gba dọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa abẹ́ náà sí tí ó kalẹ̀ Uh, because ìmọ̀ òdé bẹ̀ olúwa sọ́nà Kùránì pé wọ́n jahadu biha wa sayqanatha anfusuhum zulman wa uluwa èyàn lè mọ òdodo báyìí tí ìrẹ̀ nígbà tí yóò rí àwọn fast about Islam àìmọye inú ta ti kà á gbọ́ pé Yahudi kan wá bí Ànábì Muhammad sallallahu alaihi wa ó ṣe ọlọ́run dẹ̀ tó dáhùn kò yẹ sí kò dẹ̀ jẹ́ fáwọn àbí láti ìgbà kan so yẹn ni olùmọ̀ kó má ṣe àánú ọlọ́run lọ́lọ́run fi jí òkè àwa tó ká mọ̀ lórí adúpẹ́ fọ́nà lórí orí náà alhamdulillah jọba mùsùlùmí a bá wù láyé ní àwọn wàsáì àwọn míì láti fi sin kódà láwọn opportunities míì táwọn ẹni tí wọn ní àwa ní wọn opportunity tó pọ̀ pé akúnlẹ̀fẹ́lẹ́ náà sí náà so a ní opportunity tó pọ̀ ó dà táwọn ẹni síwájú gan tí wọ́n ní so bọ́bá tí wá náà opportunities yìí so a ń fi àwọn opportunities yìí lò so tọ́lọ́ wọn bá fi sọ kalẹ̀ fáwọn ẹni síwájú pé latus alúna yàwó mẹ́ ìdènà àlùnáyìn olúwa ní àwọn ìdẹ̀ra sílẹ̀ ọlọ́wọ́ bá ṣe fún ìdín léèrè nípa ẹ̀ àwọn owó lọ́lọ́run bá sọ̀rọ̀ ẹ̀ ṣẹ̀bọ̀ páwọn the first receiver àwọn tí ọkọ̀ receive message ọlọ́run àwọn làwọn sọ̀hádé anabi muhammad ridwan lalẹ́ bajúwáyìn gbogbo ayé àkùránì àwọn ni al-mukhatabun al àwọn làkọ́kọ́ tọ́lọ́run àdírẹ́ àwọn tọ́lọ́run sọ bí làtúfà nílẹ̀ ọmọ ìdí àyìnláyìn yìí àwọn làwọn tẹ́ máa ń bí anabi fà tí wọ́n á bí anabi pé anabi bí irú kan bẹ ní wa kànga kan bẹ ọmọ ju àjẹkọ ajá wọ́n máa di àwọn obìnrin tó bá ṣe mẹ́sì wọ́n máa di fáìlì sílẹ̀ sáájú bí sàlùwàlá àmọ́ níyẹn níyẹn ni pé omi wọ̀n omi wọ̀n àbílá ní ìsáwà nínú ìtàkùn gẹ̀ẹ́sì ní gbogbo àwọn kan ní ìsáwà nínú ìyàwó mi ọlọ́dẹ̀ tó sọ pé ìdàkùn sáájú náà ọmọ ìdè náà nìyà yẹn so bí àwọn níìsì tó wá pọ̀ láti fi fi rán ṣe wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lè ká máa pay attention sí pé bí ìsinmi àwọn yìí ṣe tó bá a ti ń i tá à ń sìn láàárọ̀ lóru láwá sí júmọ́ àyè ẹni kan sáfẹ́ nìkan lọ́rùn fúnra wa la wá náà pẹ̀lú àrùn látọ̀dọ̀ ọba dẹ́dà so láwá kí ẹ dá ìkìyàmà tí wọ́n ní gbogbo sẹ́yìn òwúlò ṣe pé kò sí ohun ń fọ́ni lórí kù tí ò ṣe mọ̀ pé ṣiṣẹ́ gbìyànjú máa ń gbẹ lórí bọ̀ ní ẹ̀gbẹ́ kan èèyàn ti ń ṣe àwọn kíní kan tó ṣe pé kò ní jẹ́ kí iṣẹ́ yìí jẹ́ gbígbà láti ọ̀dọ̀ lọ́dọ̀ náà èèyàn dẹ̀ pay attention ṣe mọ̀ pé inú tó lè pọ́yàn lórí jù lálùkìyàmà òun ni kíyàn pọ̀ sí àlẹ́bí mabọ́lá sàáyóhó fi hàyà ti dúnyá wàhún yàtàrúnà aláhùn yìí fìlà abẹ́lọ́ ọkọ́ wá sí ọ̀rọ̀ tí wà bẹ́ẹ̀ o Allahumma àmín àwọn onímọ̀ tí máa wá mẹ́ṣọ̀ sí àwọn ìfẹ́ ilé ẹ̀ pay attention sí o ó máa ń ba tẹ́jẹ́ o gbogbo ájì tí yóò bá ṣe seventeen years ní tẹ́ni tí ń ṣe hajj kò rán o èmi ò lè má ṣe báyìí kò rán o tí yóò bá ti pay attention sí àwọn nǹkan yìí. ìjọba mùsùlùmí alákọ̀ọ́kọ́ ẹ̀ òun náà ni àṣírkù bìlà ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run mo rò pé àwa ti islam ìmọ̀ islam wa ti advance kọjá ká gbọ́ ẹbọ yìí sí kásàgbẹ̀wọ̀ sórí kábẹ́ta mo rò bẹ́ẹ̀ yàá a ti kọ́ islam ju bẹ́ẹ̀ lọ. a mọ àwọn tí ń a mọ pé à ń mójú pẹ̀lú ọlọ́run làwọn ilé o gbogbo àwọn àjọ àtàwọn náà tí ètò là ń pè ni o gbogbo nǹkan tá ń pàró ni tá a fún mọ́ra ni o gbogbo asínbẹ́rẹ́ mọ́dárí kan ẹ̀yọ́nú ayé tẹ́ bá lọ wá sọ́ọ̀dì kìíní ẹ̀ gbogbo ẹ̀yẹ́yẹ́ tẹ́ bá gbogbo àwọn ìwé ìwé ìwé ẹ ní rí tọlọ́run bẹ́ẹ̀ ẹ máa rí pé ayé ìmọ̀ ìgbó lẹ́yìn tí rí pé oògùn bá sì fi wà ìjánà ẹ lè rí kíní kan ayé ẹ̀yọ́nú ayé mọ́darí kan awọ́rò ayé ìmọ̀ tó nínú tó lè báṣẹ́ wa jẹ́ bá ṣe wá mọ́sálásí òní kí ẹ̀ jẹ́ mùsùlùmí alájò nínú àwọn kan tó lè mọ́ olùdarí atáàdárí kìyàmà táwọn aṣẹ́ wa tì abẹ náà kó má sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o tó gbogbo táwọn oníyàn bá ti ń sọ pay attention ilé iná ẹ̀bọ ni kátólọ́ áàdì ẹ̀kọ́ lórí ilé iná ni tó lè yàn tọ́lọ́ wo bínú chapter six nítorí bẹ́ẹ̀ ọlọ́run mẹ́ńṣọ àwọn less than eighteen ọlọ́run ọlọ́run sọ àwọn ó sọ àwọn ó yí wọn tí wọ́n kú iṣẹ́ ọ̀kárí ọlọ́run á sọ nígbà tó ń sọ ọ̀rọ̀ náà lọ ó ní wàlàwù aṣọ́rọ́kú làfàbìtọ̀ àrùn màkàn yà màlúù tí mo ṣe nífẹ̀ẹ́ wọn tó ń àwọn yẹn wọn abẹ́bọ bẹ́ẹ̀ àfolúwa ní wọn jẹ́ òun torí ẹ̀ táwa náà bá ti ń rí lẹ́gbẹ̀ẹ́ wa láwọn mùsùlùmí láwọn òbí ní mọ̀lẹ́bí a máa puku, tí ń ṣọwọ́ sí ilé ìlágbára púpọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu wasallam wọ́n lé lórí ẹ̀ fáwọn sàhárà àwọn tàwọn gbà sílẹ̀ fàdáyà àti sàátà wàtàrà sàhárà anábì fún àwọn ṣe béyà pẹ̀lú èèyàn mẹ́sàn so pé Islam ọwọ́ mùsùlùmí onye ní ànábì ìbáyá àtàtì fàásà wọn tààrọ́ sahara na ní ilá aléjì tẹ̀mí mẹ́ta ṣé yóò rò nípa ọ̀rọ̀ lọ́wọ́ ẹnu ọkùnrin náà bá rí jà tó o tí ó bẹ̀rẹ̀ ní dídí náà fún yẹn kẹ́ fún islam fàájì kọ̀lá yá dàhù fànàzá àhù fàkọ̀tọ̀ bó ṣe bó ṣe dé o tó lè kú bẹ́ẹ̀ kà tún sórí rí o so ẹja kan ẹja pay attention sílé gbogbo àwọn oògùn kíní kan táwọn náà máa ń jì kí ẹ̀rá rẹ̀ kíní kan báyìí òfin exam ẹja kan gbogbo ilé ìpèsèrò ni ọ̀la yìí lè kó pàṣírò kò ká jìnà sí eléyìí jẹ́ àkọ́kọ́ nǹkan tó lè gbé ẹja ìkìyàmà pé ọlọ́run mo ṣe báyìí mọ́sálásí two fifty mo kọ́ sí ìrìn rí ládàá ẹ̀ àti náà kó sọ wa fún bẹ́ẹ̀ jẹ́ wá fún mi ẹlẹ́kejì òun ni àríyá wọ̀túnmá kárí mi kágbọ́n mi káwọn máa lè ṣèjọsìn ó jọ wà láàrin àwọn àtọ́lọ́ àti káwọn èèyàn mọ̀ táwọn ìbá ti máa àti ìbágbọ́n so kò sí tẹ́wa lọ́rùn àti ìṣèjọsìn so ká máa rí báyìí o àríyá àwọn onímọ̀ kan sọ pé bí máa yúrọ nílẹ̀ láàmì pé àríyá fún iṣẹ́ lòun kí ẹ máa fi ṣèjọsìn káwọn èèyàn ti lè yìn náà ló fi ń ṣe bísíkálì so àtúbà kágbọ́nù kí wọ́n máa ṣe fẹ́ jẹsẹ̀ tó ní ṣe papọ̀ mọ́ ọ̀rọ̀ bíyà bí azkar tilawatul Qur'an kí ẹ fẹ́ jí káwọn èèyàn yìí wọ́n ní ìyàtọ̀ wọn ni àwọn kan sọ pé àríyá nígbà tá a bá ń ṣe lọ́wọ́ nígbà tá a ti ṣe tọ́tẹ́yìn kan ò sí ń bẹ́ẹ̀ táyà ìṣẹ́ wọn ànáùnsì tó dáwọn fi ìyẹn ṣe wọn pé so yìí tí ìbá ìjẹ́ ń bẹ̀ so nínú tó lè ba sẹ́yìn ẹ̀jẹ̀ ni so ká máa ṣe báyìí so àṣetán ó dé bí àwọn èèyàn púpọ̀ ní agbọ́n rẹ̀ ní abala bóyá bíi hajj so hajj ṣetán dé bí àwọn èèyàn so àwọn èèyàn lè ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe láwọn ẹjọ́ tó ó fi àwọn èèyàn láwọn èèyàn bí nínú wọn láwọn ẹbí lè sọ̀rọ̀ lára nípa wọn so ẹja pay attention sí agbọ́n rẹ̀ yìí so kámọ́ sí inú dọ́là sáyò fi àyà ti tì yàn àwọn tí iṣẹ́ wọn sì lò láyé tí wọ́n rò pé òun ṣe dáadáa lọ́dọ̀ lọ so àdìyà ká gbìyànjú ká wọ́ tó ọ̀rẹ́ ó lé ó lé níyàn tó ti náà pé torí ọlọ́run torí ẹ̀sán látọ̀dọ̀ náà ni mo fi ń wá ó lé àdìsá ìjáhìlì lọ́sàn tàtàbù ẹ̀yìn ìlàkídárí yóò máa jẹ́ ẹ̀rẹ́ ara ẹ̀ lógún láti àdúrà ní pé orí ìgbà àkúlẹ̀ pé mo fẹ́ gbìyànjú kọ́ náà bá mi gbà bẹ́ẹ̀ kí lè kó jẹ́ tó náà. so onáwọn náà sáré bí àdìsá ara náà ni pé ká ní ìfẹ́ ká máa ṣiṣẹ́ pamọ́ àwọn iṣẹ́ tó bá ṣe gbé pamọ́ ká máa gbé pamọ́ ó kàn wọ́n ṣe gbé gbogbo ẹ̀ náà káwọn yẹn fàtí lè máa káwọn yẹn fàtí lè yẹ wá káwọn yẹn fi lè rí wá bá láì fi tẹ̀ máa fi ṣẹ́ hàn ó fẹ́ kó sì kàn tó téèyàn mọ̀ pé ah, ó wà jẹ̀ ní nínú Islam ó tún lè lò kan sí sani ẹ̀yìn mẹ́rin olúwa ní fẹ́ bá fi fàrà hàn fàrà tẹ̀ ṣe tó rí gbé kan tó wà jẹ ní òpẹtẹ àti olúwa ní báyìí wàyí sòkúra wà tó tó hàn kòkòrò àhùwà tó yìí lẹkọọ bọkẹ pamọ ló ti dájú tó ká gbìyànjú ká ṣiṣẹ́ lórí ìrìyà ìrìyà ó wà tẹpí ó wà ọ̀kan làwọn afá islam alimam al-Ghazali alayhi wọ́n ní àwọn máa ń gbọ́ táwọn ẹni ọlọ́run ṣe máa ń sọ pé ẹni tó bá sin náà mọ́kìlìpọ̀n tó ṣe ìkíláàsì ń bẹ̀ fún fọ́tí dìí ẹ pé tàfáwùwá àbí hikma yóò máa sọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ ọgbọ́n ní mọ̀ jáde lẹ́nu ẹ̀ alimami Ghazali ní àwọn máa ń gbọ́ táwọn máa ń sọ bẹ́ẹ̀ táwọn àfa ẹ̀sìn tẹ́ máa ń sọ bẹ́ẹ̀ yá tí máa sin náà fún fọ́tí dìí ó ń sin náà torí ọlọ́run mọ́kìlìpọ̀n sí pé yóò ẹni yóò máa sọ̀rọ̀ ọgbọ́n ọgbọ́n jáde lẹ́nu wọ́n wá ní káfílé mọ́ bí báàbù rìyà ọ̀sùnmá àti àti pé káàkiri tó lè àṣìbì islam ṣèdí amúlò ṣèdí wọ́n ní àwọn agbìyànjú ẹ̀ka àwọn ṣe é tó kí nípa púpọ̀ sí dé àwọn ṣe púpọ̀ sí dé so wọ́n ní àwọn ṣe bẹ́ẹ̀ after forty days wọ́n ní mẹ́ta fàwọn àti ìlú ìgbà àwọn ò rí nǹkan púpọ̀ kan tó jáde lẹ́nu àwọn so wọ́n ní pàtàkì bá wọn

Ibi ó ń ṣe torí ọlọ́run, níjọ́ tí ọlọ́run tó ń bẹ̀rẹ̀ fún ṣe ó fẹ́ ṣe, ó tó ń fẹ́ ó wù ẹ́ láti ṣe láti sọ̀rọ̀ fífúnmọ̀. So báwo ṣe fi bọ̀ ìyẹn máa máa gbìyànjú, ó máa máa bẹ náà pé ọlọ́run mọ́sà ṣe iṣẹ́ mọ́sà máa ràn mí lọ́wọ́ láti kó ṣe pé iṣẹ́ ìjọsìn tí bá ṣe ojú orí èrè ọlọ́run nìkan ni màá fi wá. Òṣìṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam yẹ́bi jẹ́ aṣáájú ẹ̀dá ẹ̀ńtọ́ náà pọ̀ mọ́ ẹ̀ńtọ́ náà bá zàkí alátọ̀dọ̀ rẹ̀. صلوات ربي وسلامه عليه أنا يسمى صفي اللهم إني أسألك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم الله ما جمود يطلق ما الله ما تسي جوسف jíjẹ́ torí ọlọ́run nìkan ó lè jẹ́ torí àwọn èèyàn àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ kankan tí wọ́n ń sọ lò sọ abẹ́ náà kó a ti ti wà lórí agbọ́nrin yìí náà àwọn ọmọ àwọn. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد الصادق الأمين وعلى آله وصحبه أجمعين أدعو الله في الله لك في من في à ń kà fúnra wa tó táwọn àfáì tó sọ ibi gbígbé máa ti ń gbìyànjú tó ń ṣiṣẹ́ ìjọsìn tó àwọn kankan bẹ tó lè má múyàn ní ládàá iṣẹ́ ìjọsìn yẹn ká pay attention sí ó ṣe pàtàkì tí ẹ̀ bá ti máa ti ní kan tó tí nǹkan bá jẹ́ orí tí ẹ̀ bá establish pé kí nìkan jẹ́ orí tó ọlọ́pọlọ tó tó máa sánú tó máa sáré sílẹ̀ ní pé bóòlù ni ò ṣe ní gbọ́ bóòlù yẹn ti máa máa lékún yóò ṣe gbogbo tó jẹ́ ìbàjẹ́ ẹ̀dá tó gbà tí ẹ̀rọ wá ṣe náà tó ṣe náà ṣe náà táwọn èèyàn tó ní láyé tí wọ́n ń ṣe gbogbo àhàlà fúlàn ààbì nasik ẹni báyìí olùjọsìn ni àwọn ilé ìsìn náà gan àwọn ilé ìsìn kìíní kan gan kí wọ́n wá lọ báyà níbi tó ìdíyẹ kí wọ́n báyà láti ṣe àwọn ṣẹ̀mọ̀ ọlọ́mọ sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ o nínú tó lè má mú yẹn ní àwọn ṣe dáadáa yẹn tí wọ́n máa ṣe pé bá a ṣe dànù lè yẹn máa ṣe òun ni àbídà àdádálẹ̀ àdádálẹ̀ ìjọsìn ẹni sìn tí yẹn ń ṣe níjọsìn nínú Islam yìí tí signature anábì ò sí lórí ẹ̀ sallallahu alaihi wasallam wọ́n béèrè pé bá anábì anábì ṣe tó pàwọn pàdé bí wọ́n ṣe wọ́n náà ni àwọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ àti ìyẹn bí wọ́n ṣe láìláì dáná ni bẹ́ẹ̀ ni tí ẹ bá ti lọ́nà tí ìròyìn ẹ̀ tí ẹ gbà sí ni a máa ṣe lọ́nà dáadáa so àdádálẹ̀ ajínà kájínà sádàdá lẹ̀ ìjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ tí a fi ìròyìn lágbára wọn ni wà ṣàbọ̀ ìmú muhdathatuha wa kullu muhdathatin bid'a dalala man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd àti bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tí wọn ká kí ní ìwọ síríọ̀sì ó síríọ̀sì àwọn tó lè jẹ́ kí àwọn ènìyàn sẹ́yìn sẹ́yìn tó wá sí lọ́wọ́ sí lọ́wọ́ sí lọ́wọ́ sí wọn ní zero lẹ́gbàá yóò gbóyan yóò báyàn lọ́jẹ́ torí ẹ̀ ẹni tó ìfẹ́ ìjọ ti sábà ṣe ká gbìyànjú kó wà ìrìnláì pẹ̀lú ìlànà òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ìlànà àwọn sọ̀hábí àwọn sọ̀hábí anábì Muhammad àwọn ọlọ́run sọ̀tìfà ìtò àti ìyàn rí ni wọ́n ìlú mo kì wọ́n lè yàn rí ẹni tó bá kú bẹ́ẹ̀ kó wá challenge tó rí tèmi ọlọ́run ẹnì ìgbìtò challenge ọ̀tọ́ ìfẹ́ ọmọkùnrin ẹ̀kọ́ ti ṣèyàn rẹ̀ tó ọlọ́run tó wá sọ pé tẹ́ fẹ́ jẹ́ kẹ́sùn ní dá ẹsẹ̀ sí bí wọn fa in amanu bi misli ma amantum bihi faqad ihtadaw ká jẹ́ kẹ́sùn wọn jẹ́ fẹ́ràn sọ abé ká gbìyànjú pé ní tẹ́ bá ṣe làwa náà ṣe ní tẹ́ bá ṣe tó wa mo kẹ́ ẹ̀ka lọ́mọ wọ́ọ̀tù bá dàgbà fún ẹ̀ ń wò bẹ́ òun ìdí mẹ́sì láìláì wọ́n jí báyà ó kọ́kọ́ gba sára náà káwọn fi jáde ní kí ni ṣé èyí wà lẹ́nu bẹ́ẹ̀ àbí ìṣe wọ́n fúnra yín tó ká bí àtẹ́ńṣàn sí lè ká má gbàtàn jẹ pẹ̀lú pé kẹ́sìrọ̀ kẹ́sìrọ̀ púpọ̀ rárá ká gba tító pẹ̀lú pé tó ṣe déédéé pẹ̀lú tánàbí ilẹ̀ ká ṣe sallallahu alaihi wasallam anájúlọ́lọ́ ọ̀nà ti wà ó a kì í mọ̀ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ gbogbo ẹni tí ìjọsìn ìjọsìn láti rí torí pé tàbá sọ báyìí ẹni ní ìtumọ̀ sọ àwọn nǹkan mí ní ìsìnkú ilé ìtọ́kọ́ ní táwọn táwọn ìgbà ilé ìfìjọsìn náà ìjọsìn anything àti àdíkì ìlú àti àti násílà ni àgbàwẹ̀ kan náà kì í dáyàn láwẹ̀ mo lálàá ní aláàtúnú là ń fojú tèmi ìlẹ́ ìlẹ̀ làlá ẹ má lọ dá náà <laughs> so ó lálàá ní tó tó àfihàn wá lálàá ní tó ń tó wá ṣẹlẹ̀ ní pé ẹ máa fi nǹkan báyìí ẹ máa fi ṣe tààrà ẹ máa fi ṣe rárá

àwọn jẹ́ gẹ́gẹ́ bí ta ni àdádálẹ̀ lè yẹ ẹja jìnà tẹ́bàdẹ̀ ti ń parí ètò wa káwa náà máa gbọ́ bá a ṣe mọ kúkúrú bá a bá a ṣe mọ àwọn tó jẹ́ mùsàlámà islam lágbọ́dọ̀ mọ àdádálẹ̀ dídá nítorí lè má mú yàn ní iṣẹ́ yàn so ní mo ṣe rọ́jà bùláwà oríṣi islam gbọ́ sí báyìí báyìí ilé iná ọtún níjọsìn ni ilé iná ọtún níjọsìn ni ẹ̀jẹ̀ àwọn máa bi àwọn àfa ẹ̀sìn tí wọ́n jẹ́ àwọn kama bí wọ́n pété lẹ́yìn ṣé ó bá ìlànà náà bí mi ọlọ́lọ́ àlè sọ́nà kama bí wọ́n ká jẹ̀bi kí wọ́n máa wá ṣe bí ọ̀rọ̀ ayé wa ṣe bí agbọ́dọ̀ lẹ́ẹ̀kìdò kó tó bá ti dọ̀rọ̀ ayé àgbọn àgbọn lọ sẹ́nìkan wá sọ̀rọ̀ àmà sọ pé pàtì ní ẹgbẹ́ nígbà tó bá gbogbo àwọn náà lè sọ àwọn náà sí nǹkan àti báyìí tó ká lọ bí àwọn àfáyẹ̀ ẹni tó bá dẹ̀ bí náà ẹni tó bá mọ̀ tó sọ fún òun mọ̀ ẹni tó bá mọ̀ tó sọ fún òun mọ̀ ìsìláàmù ilé tó ń tì í ìmọ̀ òjìlé lọ ìyẹn mú ìyàwó ìdíyàn so ó tó bá bá ìlànà anábì Muhammad mọ̀ sallallahu alaihi wasallam nínú ìjọsìn òun ká máa ṣe anábì yà máa ṣe báyìí láàárọ̀ ká máa ṣe anábì yà máa ṣe báyìí lọ́sọ̀ọ́ àbí òun lánàá gbé ti dá fún àwọn àtijọ́ tí wọ́n ti sọ owó olóko mọ́ wọn lórí ìdíjú mọ́ wọn ní ìṣẹ̀ tó rí kí ni àwọn jẹ́ bí ọtọ́rítì ní Islam ó yípa ọtọ́rítì ní Islam ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam àwọn ọtọ́rítì àwọn ni wọ́n sọ pé wọ́n inú tó lè má bí ẹ dáríkì àmọ́ tí ẹ lè bá ẹ̀fọn ìfẹ́yàn ẹni kí ìfẹ́yàn jẹ́ iṣẹ́ àdádálẹ̀ iṣẹ́ àdádálẹ̀ ìjọsìn tó jẹ́ àdádálẹ̀ àti bẹ́ẹ̀ àwọn náà mọ̀ àti fún wa ní ìtàmọ̀ fi mọ̀ ẹni tó fẹ́ má ti ní ìjọsìn fún wa káwíṣì wá sí pé kánájú máa ń ṣe káwọn ọ̀pọ̀ abí náà máa ń ṣe fún wa jíjẹ lápá sí àdádálẹ̀ ìyẹn ìjẹ so abẹ́ náà ọlọ́kúnjá yìí jọba mùsùlùmí inú tó tún lè mọ́ ìṣẹ̀wó àìjù tí wọ́n lè gba ṣẹ́ èèyàn òun ni àdáwọ̀ sí wọ́n gbọ́gbọ́ bílẹ̀ mùsùlùmí òun ni ọ̀tẹ̀ tẹ̀bẹ̀lẹ̀kún tó máa wà láàrin mùsùlùmí àwa mùsùlùmí síra wa interest ẹni tí kí wọ́n kàn hìtì àwọn èèyàn wọ́n kàn wọ́n ọba ọ̀sọ́sọ́sọ́sọ́ orí òní gbọ́ ilé ìlú inú tó ní lọ́nà rẹ̀ ló ṣe rádà yà ni lọ hadith tó wà ní muslim ìjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ọjọ́ monday àtọjọ́ thursday wọ́n máa ń gbéṣẹ́ wa lọ sókè so like the weekly report nǹkan tó ṣe lọ́sẹ̀ yìí ìjíṣẹ́ láti máa ń gbàwẹ̀ aláwọn ará nífẹ̀ẹ́ kó ṣe nígbà tó bá gbéṣẹ́ àwọn lọ sókè wọ́n gbé sókè wàhùwà fọ́ in ẹni tó ń gbàwẹ̀ so ọjọ́ monday àtọjọ́ tọ́ọ̀dù òṣìṣẹ́ láwọn sọ pé àwọn nǹkan mi wọ́n hàn jíṣẹ́ wọn ni àwọn wọn so lè kó wọn ṣe àwọn tí wọ́n ní ìjà áwọ̀ síra wọn kílá bá wa dá síta àjò parí òpí àwùjọ mùsùlùmí àtànáàzù ẹ̀ so àwọn tí a bá ní àwọ̀ tọ́mọ la ṣe dì ní ilé kan wọ́n náà kò ti pa fẹ́ fi sọ níṣẹ́ náà ní abẹ́ fi ṣe ga fẹ́ fi jó kẹ́kọ̀ọ́ náà ẹja fàtúnṣe rẹ̀ bá a tó ní nǹkan kan mi ó tó di pé iṣẹ́ mi wà áyì kò ní lọ sókè ó kúrò ẹja tún abala yìí náà ṣe eléyìí làwọn díẹ̀ nínú nǹkan táwọn ọ̀pọ̀lọpọ̀ kó máa ń ṣiṣẹ́ wa níṣẹ́ àpáwò ọjọ́ táwa máa sí fọ́há ìkùn àmàlù wa àwọn àwọn iṣẹ́ dáadáa wa àbẹ̀lọ́n kọ́nà má jẹ́ àtàfẹ́kù iṣẹ́ dáadáa kankan bẹ̀ wò kó gba lẹ́sẹ̀ fún wa ó ṣe wá ní ilé láyé àti ní alkiyama هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ وهب لنا من رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله